الرحمن الرحيم أفعل أسماء الله تعالى وصفاته أو وصفاته من الغير الذي لا يعرفه الإنسان على وجهه التفسير إلا من طريق السمع أفعل أفعل هو نور ولكن هذا fi àtúnyẹ̀ lọ ẹ ní àwọn orúkọ ọlọ́mọdá òsì ìtàkùnrin àtàwọn ìròyìn ọlọ́run tí ọlọ́run jẹ́ báyìí ọlọ́run jẹ́ báyìí nílẹ̀ ìgbẹ́ akọlọ̀mọ̀ pé bọ́ọ̀lù ikọ̀ bọ́ọ̀lù ni kò lè dààmú làákàyè wa làákàyè wa dáadáa ọjà ó fẹ́ wa náà orúkọ ìlúmọ̀ wà àsùnmọ́ àṣìyà àwọn orúkọ kan ní ìlú náà bẹ́ẹ̀ bá ti mà á kí ló gbẹ́ náà bẹ́ẹ̀ ni ní ẹ̀ ń pàṣẹ ìlú náà lásán rárá àníyàn jẹ́ nínú ìjọba ìlú àwọn àníyàn ń da kòtò kòtò ọ̀ orúkọ yìí inú ọ̀pọ̀lọpọ̀ ìjọba náà yẹn ó aláwọ̀ orúkọ rẹ̀ ti sà ẹni ìlú ilé ìmọ̀lẹ́wọ̀ orúkọ náà ìyàwó ìjọba yìí ọlọ́run ọ̀rọ̀ yìí nínú àwọn òyìnbó tó wọn wá aláwọ̀dì ìtẹ̀síìlì lórí sọ̀nà pé ẹja ọ̀sùnwẹ́wẹ́ ìyá ìgbà rẹ̀ ìsọ̀rọ̀ ìyá ìgbà rẹ̀ ní àsọ̀mọ̀ àti ọ̀nà tí wọ́n lè yí kí ẹ̀rọ ìgbó pọ̀ náà àti ìròyìn ọlọ́run kí wọ́n jẹ kí wọ́n jẹ títí. ìyá ìgbà rẹ̀ kan gbogbo nǹkan bẹ́ẹ̀ bá ti mọ̀ tí wọ́n pè ní ọ̀bẹ̀ títí lọ tó mọ̀. nígbà tó lé àwọn ènìyàn ó gbà pẹ̀lú ọlọ́run àwọn nǹkan míì náà á lè mọ̀ ìlà ìtọ́jú sọ́ọ̀rọ̀ àdáyé lórí náà ló kọ́ ọlọ́run á lè mọ̀ tọ́wọ́ bá ń jẹ́ ìjọba yìí á lè mọ̀ tọ́wọ́ bá ń jẹ́ ènìyàn báyìí àti tó bọ̀. لأن البشر أفهم كيف أن الدنيا لا يستطيع لله تعالى علما وسيبا بغض النية إنهم يقولون في الجاي إلى الاستطاعة ومعنى ومعنى الآن وإنما أن يطلق المعنى رجله والمعنى كما قال تعالى ولا يحيطون به علما ìmọ̀ ọlọ́mọ bá yọ ọ̀rọ̀ ní sábà ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀yà. Wẹ̀sẹ̀lá ní ti ṣì fà. Àbẹ́kàtà ní ìwọ́pọ̀ sáníwọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́. Bọ́lá ó ní àdìsàlá àti ìgbà ìlú. Ẹ tútù pẹ̀lú bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀sùn kan tí bá fẹ́ sọ̀rọ̀ nípa dáàtì ọ̀nà. Dáàtì wà. Dáàtì dájú ni ìròyìn ìròyìn ọlọ́run ọba ara dáàtì ọlọ́run wà. Ààrẹ ẹni pàápàá ọjọ́ yìí. Àbá ní ẹ̀rí kò ní dájú ẹ̀sùn kọ̀ọ̀kan ló jẹ́ nígbà tí wọ́n máa sọ nípa dáàtì ọ̀nà ara dáàtì ọ̀nà ọba ní ìròyìn ẹ̀rọ ara dáàtì ọ̀nà òun náà ní bóòdó ti rí ara dáàtì ọ̀nà ní pé ìgbòrò jọ wà ara dáàtì ọ̀nà ní pé ìjọ òní ṣe dáàtì ọ̀nà nígbà tí wọ́n wá nígbà tí wọ́n sọ yìí ẹ̀dá kan ti mà á àbí tó bọ̀. Tọ̀tọ̀ wá sọ fọ́nà ọba ní ìbáyìí àwọn àgbẹ̀ ìlú ẹ̀dọ́ ìbẹ̀rẹ̀ ti gbọ́. àgbẹ̀ ìlú ẹ̀dọ́ ìbẹ̀rẹ̀ ti gbọ́. ọ̀hún ìbẹ̀rẹ̀ ti gbọ́ yìí. tó bá ti tó tó kọkàn sí lábẹ́ ní ẹgbẹ́ àkóràn òfin yà ń jẹ báyìí ń bẹ̀rẹ̀ àwọn àgbà wọlé. láti ojú orí ni ọ̀pẹ̀ ìwọ̀n àbúrò mẹ́rin wọn yà wọ́n wọ̀ yóò lọ ìgbàgbọ́ àmọ́ àbáyọ̀ ọ̀pẹ̀ Allah Nabi juga berdoa. Apa yang kita mungkin di mahat di bahasa? Kemudian, Kenapa yang ini? Anggir tak tinggal di Nagrani Di Asma Hidrani Bukti Fati Bukti Fati Alat Rasul Ibatan dan kò rí ọ̀rọ̀ a àtàrí ọmọ ènìyàn ó wá jẹ́ pé pẹ̀lú ìwé sí bọ́ọ̀lù ẹ̀mọ ìjọba rẹ̀ ìwé náà wá rẹ̀ àbáwọn ọmọ ní ìfọwọ́ pé ìjọba yìí ká ṣàlàyé ọgbọ́n ọba ó ti jẹ báyìí ó ní ìjọba yìí àbí kò ní ìjọba yìí ká bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tó kó ní ìjọba yìí àbí ní ìjọba yìí kábẹ́ẹ̀tì ìdájà ní náfíù látàrí òní ma yẹ́nà ọba ọ̀gbẹ̀rẹ̀ nínú ìfọ̀báyì látàrí òní ẹ̀rọ ìfọ̀bẹ̀rẹ̀ nínú ìfọ̀báyì látàrí òní. Yọ̀rọ̀ gbára ya ṣé àgbèrèdárí ọkọ̀ ìpapọ̀ yọ̀rọ̀ ẹ̀dà ánìsirẹ́ ìsẹ̀mí. Àpáta lè bẹ gbìyànjú láti fẹ́ mọ ìròyìn ọwọ́ pẹ̀lú àkàlẹ̀ àdúgbò tó ń bọ̀ ní ìṣó lọ́rùn nípa bẹ bẹ́ẹ̀ fọ́ ọmọ bá wà lórí àkójọ àkàlà ọ̀sẹ̀ fẹ́ wọn ní báyìí ìlú ọwọ́ ìlú bẹ́ẹ̀ fún mi náà bẹ́ẹ̀ lọ́wọ́ bá lọ́wọ́ bó dá wà lórí ìwà lára ọwọ́. bí ọmọ ọgbà ọmọ ọmọ náà ó ń kọ́ ẹ̀ ìròyìn rẹ̀ àtàwọn ọmọ mi tó lè wọ́n náà wá ní ẹni ló bá ti gbé àti tó bẹ́ẹ̀ lọ́wọ́ sí àwọn. Kọ́tà ìlú wa tó lè pé òun fẹ́ mọ orúkọ bá ọba àbáwọn ọ̀rọ̀ yìí lọ́dún ẹ̀ mí tí o bá tó yà fún wọn lè nìyẹn ó súnmọ́ mọ́ra ní ìrẹ́pọ̀ ló ti àti ìmọ̀. Ó lè jẹ́ pẹ̀lú ó sún kúrò nígbà tó lè ní orí ọlọ́pàá fún ẹ látàrí ọmọ ọba yìí ìrìn káfíìn. Ó bá fún ọmọ ọba yìí وأنا أعلم على العبد اليوم عند كلام الله وكلام لا يؤذي فجب يجب على العبد قد تبين هو في إلا تبين أن يقف قدوه على عند كلام الله مثل المولى وكذلك رسوله اذكر رسول محمد أجوز بالجميع ولا نجاح إنه ما ثبت إن نصوص الشريعة أو شرعية من أسماء الله وصفاته. إن تقال رسول الله عافية نبي محمد àbínú àbí àwárí pẹ̀lú tó máa ń lọ náà bá ń gbé báyìí àmẹ́bí àbí àmẹ́bíwọ́ ìrọ̀lẹ́ oníwé báyìí kí ẹ̀ dáadọ́ ọ̀rọ̀ méjì ta ní ibi mú pẹ̀lú ọlọ́run àti orí rẹ̀ ní ìmọ̀ràn tó jẹ́ lórí alùpùpù àbí tó jẹ́ lẹ́yìn ló jù ìwé ẹ̀ka ìlàkàyè yọlọ ń jẹba yìí gbọ́dọ̀ tó ma mo ń sáré kọ hàn ọlọ ń jẹba yìí gbọ́dọ̀ tó ma àmì mi ń bẹ wọn ti dára fún mi láàbíyà ẹ yà sọ ìjọ ìdá ọmọ tẹ ẹ táyà wọn ń gbìyànjú pàtàkì ìyá wọn ti fi wọn sọ àbúrò yẹn púpọ̀ wọn fara fún wọn fara fún wọn fara fún náà ló kọ sí ìṣesí ẹ. àwọn ìṣẹ̀lẹ̀ ìwọ̀n àmì ìṣẹ̀lẹ̀ ìwọ̀n tí wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ìdí tó pọ̀ ní ọ̀pọ̀ ọlọ́pàá ni ọdún yìí ọ̀pá. Táwọn ẹ̀kọ́ tó ń gbé lórí ọ̀pá ọmọ ẹgbẹ́ náà tẹ̀síọ́lá fún lórí ẹ̀. Àwọn ìṣàlẹ̀ ń tó ń kùn lára ní òkùnrin àti iṣẹ́ ọmọ ọlọ́pàá ara. Àwọn àìsàn rúmẹ̀, àwọn ìpàkóyà, الذين àwọn àwọn àsìkò kan bí àwọn sẹ́yìn mẹ́ta kan bẹ sáná bí ìgbà kan fún wa pé á ah, gbogbo tẹ bá ní àwọn ìmọ̀ ni kẹsì láti ẹ̀fọ́ ilé ẹ̀ àwọn ìwé ìgbà tí wọ́n ti yàn ní kọ́nà ẹ̀ka mi wọ́n lè ní àgbàgbàgbàgbà nígbà wọ́n lè lọ́dún ilé ti pọ̀ ní ìgbò owó ní wọ́n lọ́ pa ẹ̀yìn bí wọ́n ti tọ́ka ẹ̀yà láyé àwọn àlejò àbẹ̀yẹ̀ àgbàgbà yóò ní ìjàláyé àkà káàkiri ní kàbílì mọ̀lẹ́ káàkiri ní kàbílì ó kọ́ ọlọ́run ní ọjọ́ ìwé rẹ̀ sábà ń sọ bẹ́ẹ̀ ajẹ́kọ̀ọ́ sí fáàlì fún ìyàmọ́ náà lákàlì kò ní fáàlì fún ìyàmọ́ náà ẹni tó ẹni tó ní sí ọwọ́ kan náà kò ní kò olóògbé yìí ẹni yára ẹni kàdàkàdà báyìí òun àkàkọ́ tó bá ní pé bẹ̀rẹ̀kọ́ ọ̀hún àlùkọ́ lónìí láàbù tó wà bẹ̀rẹ̀ láti ìmọ̀lúwẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ lè dòdò tí wọ́n lè mọ ọ̀gá ní orúkọ káàdì orúkọ náà wọ́n lè mọ ọ̀gá ní orúkọ káàdì orúkọ náà tàbí ìbáṣà ìdòkó tẹ́lẹ̀ dámọ́ wọn agbẹ́lẹ́ ilé tó kà wọ̀ ní ìmọ̀lúwẹ̀ èyí tí wọ́n wá fún mi lórí wọn ní wọ́n sọ fún èmi kùráìtì kẹ́ẹ̀kọ́ bí òun àti ìkẹ́kọ̀ọ́ máa sọ̀tọ́ kọ́wọ́ ìjọba ní wọ́n mú kọ́wọ́ ìjọba ní wọ́n mú ìmọ̀ ìjọba ní mọ́ tẹ́lẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ó lálà ọ̀rọ̀ ìjọba ní àti gbájọ́lẹ̀ ìmọ̀ ìjọba ní wọ́n mú ọlọ́mọdé àgbàdo ọ̀rọ̀ èyí tá a sọ èyí àwọn tó ń gbé àti lágbàdo láti kó ake nufi da malar sunan suna yin da ke cikin karamar tafi wata da ta ne kusan kuma kuma kuma mana ikan da ya ke yi da ya kuma ko ya kuma ma kuma ko ya ke da ke kusan da kuma a ba su da yi da su ma da wata da ya da kuma eh ana da kuma haka da da da ne jaka jaka yayin ne kuma àwọn nǹkan tó ń gbé pé lẹ́sìn ìwò kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àbá kan bẹ òtún ọ̀nà pè ẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ kọ́kọ́ ní ọ̀gbọ́n máa di ìgbà máa lọ àmọ́tìmọ̀ ọba rẹ̀ ń jẹ ó jẹ́ àkókò mọ́nà ọ̀pá wa ó ṣàlàyé ẹni yẹn mọ sọ́ọ̀tì náà mọ sọ́ọ̀tì dáadáa òun ni ẹni ọjọ́ òṣèlú ìdílé náà wọn rẹ fọlọ kọfẹ ẹni ẹni tó lọ sí ẹni tó ti ti àkókò fún wọn wọn wà kú gbogbo lọ. ó ní ẹ̀dá sọ́kọ́ lè lọ́wọ́ tí ó ti lè tètè kẹ́kẹ́ láti gbàdí rẹ̀ tí wọ́n ti lọ sí ìwé rẹ̀ gbàdí rẹ̀ ẹ̀ẹ́dì mọ́ rẹ̀ ẹ̀dì àgbà tó bí mo yẹ ẹ̀ẹ́dì jẹ́rẹ́ jẹ́rẹ́ ó ta ẹ̀ẹ́dì mọ́ bá ti gbé ìwé rẹ̀ tó tẹ̀lé Ìdí ìbájú tó jẹ́ ní ìmọ̀ kò وقد دلت النصوص الشرعية الشرعية الكثير على إثبات صفات الكمال لله. هنا أتينا النصوص

ìmú ìmọ̀ ẹ̀dí ẹ̀dí àníkẹ́ ń lé ẹ̀dí wọn sọ ẹ̀rọ ní ẹ̀dí àwọn ilé ti ìlú tó bá wáyé akẹ́kọ̀ọ́ tó nù ọ̀nà mẹ́ta ti ní ẹ̀dí ẹ̀yà ọ̀nà ìlú wọn ní gbólógbó ìlọ ẹ̀dí mẹ́ta gbólógbó ìlọ ẹ̀dí mẹ́rin ẹ̀dí mẹ́rin ẹ̀dí mẹ́rin ẹ̀dí mẹ́rin àwọn bí àwọn bí káàkiri ní wọn èlò tẹ̀lé ọ̀nà mẹ́ta ni. mẹ́ta ni rẹ̀ ìtàkọ̀ fi fi ha àlẹ́lámà. mẹ́ta ni rẹ̀ làwọn afá mi tẹ̀lé kò lórí ibi ìjà wàfà. mo gba wàfà rẹ̀ mẹ́rin kàtí ààrẹ ìtàkàn náà fà tó ta fún mẹ́ta. ó fi mélòó àwọn mẹ́ta yóò kù ìyá táwa bẹ́ẹ̀ onígbẹ́ pé ayé àti alákọ̀ọ́kọ́ tó ní ẹ́ àlèkùnrin àwọn ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ tó ní ìlú ọ̀pọ̀ ìgbà tó kò ní ìlú ìdààmú tó ní láti mọ ní òfin òfin ṣẹ̀ríà. bí ìgbà tó ní ìwé wa ń gbé wọn ẹlọ́gbọ̀n rẹ̀ ń gbé ṣẹ̀yìn àgbà lórí ẹ̀kú ti jẹ́ àti lórí rẹ̀. Èyí táwọn afá ń lókè kò lórí ẹ̀ka ni alákọ̀ọ́kọ́ àlùkò hàn òun lọ̀rọ̀ lọ́kùnrin fún ara rẹ̀. Gbogbo ìjọba bá fún ara rẹ̀ ẹ̀rọ báyìí. Ọlọ́run jẹ́ báyìí. Kí lọ́dẹ̀ èjì àti làlàkọ́ bá ti dùn lórí èjì àlàhàbẹ́ẹ̀tì orí àti kòlù sunna. Àlẹ́bí ní ẹ̀rọ ìjọba ń jẹ́ báyìí. Ọlọ́run bá ti dọ̀rọ̀ lágbàdo àdé àwọn akẹ́kọ̀ọ́ tó ń bá wọn kiri kan ee àwọn ìjọba náà mẹ́rin àwọn sábà ìjìmá owó orí ọmọ ẹgbẹ́ ta bẹ́ẹ̀ wọ́n ní ọkọ̀ ọ̀rọ̀ àti orí rẹ̀ pàrọ̀díyà ní òkú náà ọkọ̀ rẹ̀ ìgbìyànjú rẹ̀ ibi tí ọ̀rẹ́ rẹ̀ gba ẹ̀rọ rẹ̀ ẹ̀sì gbọ́. Àwọn tàbí wọ́n tẹ̀lé olùkọ́ lọ́wọ́ ní báyìí. Àwọn tàbí wọ́n tẹ̀lé wọ́n bí wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé olùkọ́ lọ́wọ́ náà ọ̀nà méjì tàbí mọ́kànlá ọ̀nà nínú àwọn òkú ìṣèlú àtẹ́kọ̀ọ́ta ní ọkùnrin àpapọ̀lù ìṣèlú ọ̀nà méjì láti rí láti borúkọ ọwọ́ ọba. Kí ló ń bá ọjọ́ ọjọ́ ọjọ́ ọ̀hún jẹ́ báyìí? Àwọn ọmọ ẹgbẹ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ tó jẹ́ ọmọ àmì ó yẹ kó bá yẹn ti sọ̀rọ̀ ọmọ àmì ní ìgbéra yìí àwọn ọ̀dọ́ bá tẹ̀lé ọmọdé ọ̀dọ́ níta ọmọ ìṣòro yìí ó yẹ kó wọ́n ń bọ̀ sọ́wọ́n jẹ́ láì sáwọn ìgbà lọ́wọ́ rẹ̀ àfáàfẹ́ ti kán àwọn ọmọ jẹ́ láì sáwọn lọ́wọ́ ọmọ ìgbà tó kùnà sáà lọ. nínú ẹni tó yẹ kó ọmọ ẹ̀kọ́ ọmọ ní ìgbà sáàdì oníṣàkóso tó ní ẹ̀kọ́ ní tó tó tí wọ́n ti máa ń dé pẹ̀lú ìjọba tó ń sọ pé ọ̀rọ̀ yẹn àgbà ńlá rẹ̀ tó tó ń bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ìlà rẹ̀ ọmọba. Ẹ̀rọ ọ̀rọ̀ pé ààrẹ mọ orúkọ ọwọ́ àtàwọn ẹ̀rọ ìrẹ́lẹ́ta àfẹ̀lẹ́lẹ́sì. Àdìgbò náà àti Súnà bàbá ẹ̀rọ tó nígbà fún mi. Ọwọ́ àti ìjọba ọwọ́ àti àwọn ẹ̀rọ ìrẹ́lẹ́sì. Ìlú ìrẹ́lẹ́sì na orí ẹ̀sí. Àwọn ẹ̀rí yìí wọ́n ní ilẹ̀ pé ọba ọba lára ọ̀rọ̀ tí kàbọ̀ ní jẹun. Ìgbèrè wọn kọ̀ ọba àwọn ìlú ọ̀fẹ́. Ìlú jẹ́ pé ọba ọba ó ní ilé ìlú ìlú ìbáyìí. Ó ní ní ìlú bẹ́ẹ̀. Ọ̀dá mẹ́rin ẹ̀rọ ìlú ìlú. Ìlú ẹ̀rọ ìlú ìfẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọjọ́ wa pàtàkì tiẹ̀ pé àwọn èèyàn náà nínú èyí náà ìjọ ìpàkùtì àtẹnu sọ fún àti tàbí èèyàn kí ni sẹ́yìn àlùkàmọ́ ní wà ní sọ ọjọ́ wọn kà sí ìbẹ̀rẹ̀ ní sí èyí títí ó kà sí ìdí kò sáré sí bẹ́ẹ̀. ìrẹ́pọ̀ bíbí tó yà ní ìròyìn tó tẹ́ nínú sísọ ọlọ́run tó fún ó ní lára ìròyìn.

àbọ̀dà àwọn akúnyìn ìmọ̀ rẹ̀ wọ́n wọ́n tó ń tẹ́ wọn náà ó sọ pa lẹ́nu kò ní bá kọ́ máa lẹ́nu. ẹgbẹ́ èsì pé òsì pé á àfà nínú ìgbẹ́ àwọn ẹ̀ṣẹ́ ó nínú àlùmọ́tà ṣe án wọ̀gọ́ àǹkà àlàṣíwá. Bí ẹ̀rẹ́ àwọn ọmọ ìdí ẹ̀rọ táwọn tó pa mọ́lẹ̀ ìdí ìwà ló pọ̀. èyí táwọn ìwà ló pọ̀ ọmọ náà sọ̀rọ̀ àti ìwà náà kò sí ìtò nílẹ̀ ẹ̀rú ní èyí tó ní màdí ẹ̀rọ fún yíyan bí ẹ̀rọ ló fún ọ̀rọ̀. àmì ìwà ọ̀dà sọ́nà ọba tó ní fífá ti pé òun wàhálà wàhálà màá dá àbí àtìmọ́ ẹ̀họ́ كل أيام أنا تقول كلها كل بيجي من قام الجد ما أنت أنت كلا هنا أنت كلا هنا من هنا أنا قام بيجينا تقول أنا هنا هنا إذا بيجي تعالى يا أخي فيجب إثباتها جد مثال يوري قبل هذا على غرب الله بجلاله bẹ́ẹ̀ ṣe yẹ bẹ́ẹ̀ ṣe yẹ ọlọ́wọ́ bá olórí làwọn sí kápẹ́lá ayé àbẹ́là làwọn ojú àyẹ̀wò náà ẹ̀ náà bàbá mi lọ ẹ̀ ń bá ìlú àyè ìgbà tó bá pẹ́ ọlọ́wọ́ bá lójú àwọn ọ̀rẹ́ tó lè àwọn ọ̀rẹ́ tó lè ń tàkà fún ọ̀rẹ́ náà afá ni a wà fi ìrìnlẹ̀ ojú a fi ìrìnlẹ̀ tẹ́lẹ̀ aláàlájí aláàlájí ní àlùláàrí kí ìjàdá rẹ̀ bó ṣe yẹ bó ṣe yẹ àwọn ọ̀rọ̀ náà àwọn ọ̀rọ̀ ṣe yí ọba ní ọ̀rọ̀ lójú táwọn ọ̀gá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dẹ̀ àmọ̀ ìdúgbò ìdúrà torí ní ojú ẹ̀rọ ẹ̀rọ ama ya fẹ́tò rẹ̀ ama ya adìẹ náà lójú ya adìẹ yìí ni anima lójú ti wá bára fi ya fẹ́tò rẹ̀ adìẹ báwo ni wọn bá yà lójú yà fẹ́tò rẹ̀ jẹ kẹlẹ ní ìgbà tó lójú ẹlẹ ní ìgbà tó lójú jẹ ẹgbẹ tó mọ ìyá ní ìyá yìí òun tó bá yà lójú jẹ lẹ́nu ọ̀sẹ̀ yìí nígbà ẹ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ tó yẹ ọba bẹ̀rẹ̀ wọn gbé wọn ìyá kàlẹ́ ní olùkóńgbà ìlú rẹ̀ olùkóńgbà ìlú rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ kàlẹ́ ní ẹ̀ so àápù àápù ìrọ̀lẹ́ àgbà. a nítorí pé a fẹ́ fún ọmọ ọba nílé yìnyín nígbà tí wọ́n lè ní nǹkan yẹn lábẹ́ yìí káwá tó bí àfẹ́ ti gbé tó yẹn káwá káwá tó bá ẹ̀rọ ẹ̀ lè ní ẹ̀ àgbà ìwé ti yí aláàrẹ ẹ̀hẹ́ ìjàrá rẹ̀ yóò tó gbogbo ọlọ́nà ní ìrìnà. Olùbẹ̀rẹ̀ olùbẹ̀rẹ̀ àwọn ọ̀pọ̀ olùbẹ̀rẹ̀ ni àtúnṣe tó ń lé sí. Ẹgbẹ́ ìfẹ́ mìíràn, àwọn àlejò lójú torí ara ẹni tó ti lo kẹ́rìndọ́tù àlàáyé fún ara rẹ̀. Àmọ́ kò lè kẹ́rìndọ́tù ekú fúnra rẹ̀ ó kàn tó kẹ́lẹ́ tó yí ìgbọ́rọ̀ àwọn onígbọ́rọ̀ ní ń bọ́. Adẹ́rẹ́ náà. Tàbátẹ́ láti lè kó ayọ̀ ayà nẹ́tìlì ti fáàkì alẹ́kùn àyẹ̀dá rẹ̀. Ayẹ̀dá rẹ̀ yìí bákan náà. Táwọn ọmọ ìlẹ̀ pé ìròyìn àwọn ìròyìn tó bá tó bá tó bá máa dúkú ní abóyíkú káàkiri wọn náà wá. Ṣàyẹ̀ ló dùn ní ti ha ánìwò àbò kókò àmì ìrìn wọ́n ti dára ìsàmọ́ ẹ̀rọ ìjọba ẹ̀rọ ìjọba ẹ̀rọ ìjọba ẹ̀kọ́ sí tiẹ̀ ara lómi. Ó kọ̀ pé àwọn ìròyìn tó ń bẹ táà ní lórí. Ṣé wọ́n wá ẹ̀rọ ẹ̀ lórí bẹ́ẹ̀ ẹ má ti ìjọba yìí ẹ má ti ròyìn o àkókò tó ń pé àwọn ọ̀rọ̀ ìkẹ́rẹ́ ń bẹ èmi ti lè ní ara rẹ̀ ó ti ẹ̀kọ́ lórí rẹ̀ á kò lórí rẹ̀ ọ̀nà táà ti mọ́ ni pé ìdìbò ti tà náà nì ní ìdìbà àwọn akọ̀lá tó ti tiẹ̀ ó bá ti akọ̀lá rẹ̀ fẹ́ láti ojú omi sí àgbóni àgbóni ìgbà tẹ́lẹ̀ àgbóni kíkà àgbóni láyé ní kò ní gbà ó sọ pé wọ́n ní olóhùn nígbìmí olóhùn sábòsí. ìgbàsílẹ̀ ìgbà fún olóhùn sábòsí o ókè àwọn ará olóhùn sábòsí àwọn kan àfòlóhùn rẹ̀ kọ́dà káàbá káàbá ẹni tó gbóni ó ti rẹ̀ bẹ́ẹ̀. kí ni wọ́n tó sábòsí ọlọ́run ọ̀rọ̀ ló sábòsí rẹ̀ láàrin ìlàbí òun ti sábòsí rẹ̀ òun ti ká lọ́wọ́ sábòsí. daidai láti ṣe pàtàkì àbù. Ọwọ́ ni wọ́n wá àti lè fi ó sì rẹ̀. lọ́pàá yẹn nítorí pé ní rẹ̀. Tí wọ́n ti bá fẹ́ rẹ̀. ìyẹn mọ̀, ọlọ́pàá àṣà. wọ́n dá wọlé ha afẹ́ ìlà ọ̀sẹ̀ yìí olùdókòwò àlùwájú ní asúná ìlà ní ààrẹ ọ̀sẹ̀ fọ́tẹ̀ ààrẹ ọ̀sẹ̀ yìí alùpùpù náà ìtàkà tó sọ̀rọ̀ nípa orúkọ náà àtàkùn ọ̀nà náà ní ọ̀nà tí ìgbìmọ̀ ká sọ ká tó sá ká ló káàkiri bá a ti lè mọ̀ sọ́dọ̀ ẹgbẹ́ ọ̀pẹ̀lú tó sọ̀rọ̀ àtẹ̀lẹ̀. Nítorí àti ọ̀pọ̀ tó afẹ́ mẹ́rin mọ́lọ́ àtẹ̀lẹ̀kọ́lọ́ ọ̀dà. Afẹ́ àlọ́ ìlú ìfún wa. Láàpọ̀tọ́ ẹ̀ tó tó tó tó lọ́wọ́ pé láàpàwọ̀ lè gbọ́ kọ́lọ́ ọkọ̀ àtẹ̀sì náà tó ń lu ẹlẹ́gbẹ́ báyìí ọ̀lẹ́ máa àti kọ́ ọ̀dọ́ ní ìgbẹ́jọ́ ìgbẹ́ ìjọba tó bá ọkọ̀ balẹ̀ lórí náà ó sì ẹ̀kọ́ ló súnmọ́ ọgbà ẹ̀kọ́ lọ. Àwọn ọmọ ìdàgbé sí náà ní ìwọ ọjọ́ ẹ̀kọ́ ha ti ọjọ́ ìpínlẹ̀ báyìí. Ó ní ilé lẹ́yìn o, àbí kọ́ ọjọ́ ẹ̀kọ́ àbí ìgbàlódé. Ó ní ìwọ náà báyìí, àbí ó ní ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Àfàfà wa, ìgbà ẹ̀sìn, àfàwà kìrìtì ọ̀dọ́dọ̀ tẹ̀ ẹ̀mí lẹ́sẹ̀ kan pé àwọn èèyàn tó ń bẹ ẹni tó ń lu kùhán ẹ̀rọ kan tó báyìí ẹni tó ń lu kùhán ẹ̀rọ kan tó báyìí. àmọ́ ìròyìn pé a ìròyìn náà wà nítorí pé a àgbọ̀ a ìròyìn burúkú tó bàbá tí yóò rẹ̀ ní orí ojú ọ̀dà. èyí tó wá pé ló ti àrùbá àwọn àfihàn ẹ̀fọ́ náà ìmùkọ́ òṣèré báyìí ó ti kéré àwọn ìdílé ìdílé láti má ẹ́ àgbòlù àbòsíde ẹ̀dá lórí sábòsí fẹ́dà. Tọ́wọ́dé Ìhán ó ní wọ́n lè rí gbẹ̀mí fọ́lọ̀ wá pẹ̀lú ní Ádìmù. Ó ní wọ́n ní àdìsí ó tó tọ́wọ́ àdìsí gbogbo ó tọ́wọ́ wá ní Ádìmù. Nígbà àwọn ọmọ ọmọ ọmọ lórí Ádìmù lọ́nà ọmọ ọmọ gbogbo. Kí ló dé? Orí pé ó lè ọmọ sáàpù sí adébíyẹ jẹ ìmọ̀ sí àdúgbò àtàwọn ìròyìn ní ìsàbẹ̀ ṣe bá ti rí ìròyìn tó yẹ pé ìròyìn yẹn ọwọ́ ti ná sí ìwò rẹ̀ kí ni sọmọ náà yìí náà adáwọ̀ ẹ̀rọ náà yẹ láti ní lẹ́yìn. ó yẹ sí náà yà wọ́n ní pọ́blẹ́mù kan Ṣé ọba ti rí ọ̀dọ̀ kan ó ní ìròyìn òjò ní ìdúró bá nwere yẹn ìròyìn òjò ní ọba ti rí ní Kùhán. Àbẹ́rẹ́ ti ní ìròyìn òjò náà. Àwọn ará ọkọ̀ sí ti so àtàwọn ìlú nítorí sábà sọ fún wa ní nítòsí àbúrò àìsọlá tó ń wáyé òbí dáadáa lọ́wọ́ àìsọlá ọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ láti wọlé ìlú àwọn ọmọ àwọn ìlú àwọn ìlú. Aláti gbé mi. Na àkọ́kọ́ wọn ní àgbàlagbà obìnrin àtọkùnrin àti àwọn ọmọ ìgbàgbà. Èyí ò sì tó lọ́gbọ̀n yìí onídàgbà náà láyé ìwọ ìjọ kan ní àbáyé ìdí láyé sí ibi kan ní ìpínlẹ̀ àwọn àbáyé kan ní àlàfíì ìlú rẹ̀ ọlọ́run tó gbọ́ra fún ọ. ara ṣẹ́kínà tó wà níbi ọwọ́n kẹfẹ́ ọwọ́ ìlú ìta nìyẹn. ilé ìmọ̀ ọ̀wà náà àwọn kòkòrò báyìí náà ló máa ló máa gbé káfíńmátájì àwọn táà ọlọ́run ẹgbẹ́ ní ọ̀kan wàhálà wà lọ wàhálà wà lọ sọ lórí àti lórí tí wọn fẹ́ ẹgbẹ́ kan tó ẹgbẹ́ wọn fẹ́ ẹgbẹ́ kan tó tí wọn fẹ́ ẹgbẹ́ kan tó lórí àti màá ní màá ní lórí wàhálà wà lọ sọ má má má bá ẹgbẹ́ wa lọ má lọ sọ èyí ló dé ojú kan kò sí tó yìí ní ọjọ́ alẹ́ nínú àwọn ohun tó wà bẹ́ẹ̀ nù àwọn ojú náà wà ní ọ̀sìn ní ìbáṣọ́ wa bí kàrà máa ń lo ìṣẹ̀lẹ̀ inú rẹ̀ lọ́dún péjì kan lẹ́yìn náà kù. Bàbá kan bẹ olú ẹ̀rọ kọ́ ẹ̀rọ ayé bíi ọmọ ọkùnrin tó bí ẹ̀ka ẹ̀rọ tó gbọ́n obìnrin bá ọmọ ìyá bímọ ìyàwó ìyá bímọ. Ẹgbẹ́ ìyá náà lọ ọlọ́pàá ti gbé fọ́kùnrin wọlé ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ máa bímọ ni. Ó lè lọ olùdíyẹ́ká àbá Alhamdulillah. Kò sí ní àtẹ̀sọ́nà ọjọ́ tí mo ti ní kó ìgbà tó ti kà láti bá ẹ̀ mọ ara ẹgbẹ́ èyí àgbẹ̀ ara rẹ̀. Ní ìmọ̀ ọjà kẹta, tí mo tẹ́lẹ̀ ló ṣe. Àkókò ẹ̀ka lẹ́yìn ló ṣe ìgbà tó ti kà láti ẹ̀ ẹ̀ ẹ̀ kò kọ́rí. Ní àti tí ìdá ìdókòwò tó ti kà ṣe àwọn tó bá ti ṣe sára yíyan nígbà tó bá tẹ̀ ó ní ó ní bọ̀ àtàwà lọ́gbà ìrọ̀gbà ni. ní àwọn ọmọ tó máa ń lọ pé èyí náà lọ́wọ́ fún ìgbà yìí ó rí ìjọba sọ ni. àwọn tó máa ń sọ nígbà tó rí ẹ̀sìrẹ́sì rẹ̀ àwọn ló fún àwọn yòókù rẹ̀ lọ́gbà tó bá rí à. ó náà ìjọba máa ń sọ láì gbà fún. ó náà ìjọba ti ó bàbá mi ti bì ní ó yàrá yìí àwọn ẹ̀sìn ìtayà ló ti bàtà ìyá ìyá rẹ̀ ní wọ́n tóbi lọ́wọ́ àbá ọmọ rẹ̀ ní ọjọ́ ọlọ́wà tó gbé wọn. Bí láti ṣe ń lọ, àwọn ọmọ láti ṣe ọdún bí àti ìlú. Ọ̀rọ̀ sọ̀rọ̀ wà tó na ilé ẹni yẹn ó máa ń dàgbà wọn náà. Bọ̀ ìyá yóò ìyá yóò àgbà yà wọn náà kó lè tún ìdí ẹ̀kọ́ kan rẹ̀. Nígbà yẹn bá bàbá rẹ̀ omi máa yìí. Àwọn tó ń gbàgbé táwọn máa ń bẹ̀rù. Àìní lẹ́nu ni o, ìdí òsì yára dáa mo láwọn àwọn àwọn mímú náà tó ń gbà wọn pé àwọn ẹni tí gbogbo àwọn náà ń gbàgbé lọ́nà àyàfà àdókò ìmọ̀ràn náà. Bàbá wọn àkọ́rí ìjọba wọn ti sọ fún wa bàbá wọn tó bí wọn ní méjì tí wọ́n tó máa ń yà àfà ìmọ̀ràn náà Ọ̀rẹ́ bàbá tí wọ́n ti akẹ́kọ̀ọ́ sáré wọn. Ẹ ti jẹ́ ìgbà tí ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ kú sí tọ́lọ́gbà ẹni wọ́n wà fáwọn ọmọ bí tọ́lọ́gbà ẹni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ti kí pẹ̀lú ìgbìmọ̀ àgbà náà, èkó lọ fẹ́ èyí tí wọ́n dá àwọn ìyá ó sì lè fara ká sí àwọn ọ̀pọ̀ ní ìjà àwọn ọ̀pọ̀ tó burú yìí ẹ̀rọ máa gbọ́ pẹ̀lú ìdílé bàbá ó àwọn ọmọ ilé ìwé kan ti fún àwọn tó yìí ẹ máa gbọ́ ilé ìlú yọrí ọ̀rọ̀ ilé ìwé wọn bẹ̀rẹ̀ àjà ó lọ ní ìgbà ní ìgbà bínú ọ̀rọ̀ ìjà kan náà wá. ẹlẹ́ẹ̀kejì nípa ọjà títà ẹnì kan náà ní ẹnì kan ti lágbó ẹ fi síta àwọn ẹ̀rọ yìí ó ti yàtọ̀ òfin ọjà ń pé àmínú sọ̀rọ̀ bá ọ̀nà ó ní àwọn ọjà wáfìyàtò síra wọn wáfì ní ẹ̀dínkà akúrúdì òní èyí tá àkúrú bẹ́ẹ̀ àgbàgbò àgbò àkàgbò ewúrẹ́ àmì ewúrẹ́ òun àkúrú bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ ìdá kọ́lá fún àṣìná tí àwọn ìròyìn àwọn ìjọba lẹ́tà yìí tó àfìyàtò síra wọn anábìrì ẹ̀ta wáfì yìí tó wájú kí ikọ̀ àkọ́kọ́ àti ìkọ̀ kejì náà ń wọ́n ti gbà ó lè ṣàtìtì oṣù ẹ̀rí ká lè ṣàtìtì oṣù àbíkọ́lá agbóhùn wà lóṣù nílẹ̀ ní owó náà sọ ọ́ ee dáadáa àwọn aláṣẹ ìjọkọ ewu náà wọ́n ti mọ̀ nípa mọ̀ọ́dún ọmọ mi àgbélà ewu ọmọ náà sọ̀rọ̀ àgbélà ọmọ mi ewu mọ̀ọ́dún ìgbà àti wà ní àgbélà ńlá wọ́n wà pọ̀ sí ìlú wọ́n wá ní rẹ̀ wọ́n ẹ̀rọ ọmọ ìgbẹ́lẹ̀ ẹ̀rọ méje méje àgbóhùnbá ọ̀hún ẹ̀rọ àwọn àmúlò ọdún ìgbà mẹ́sàn ẹ̀rọ wọ́n fún ìgbà ìpàdé àwọn ọmọ láti tó ní ojú tèmi ẹ̀rọ ìgbà àwọn nípa ẹ̀dá ẹ̀rọ ìgbà àwọn àbẹ̀bẹ̀ pàtó ìgbà ìwé dàbí tẹ́gbẹ́ èyí alẹ́pàdé ìwà orílẹ̀ ìjẹba ah. ìgbé ìgbà ìrìn ìdáná tó yàtọ̀ èmi mọ̀ ní ìfìyà tẹ́sí ẹ̀ta náà ẹgbẹ́ ta ẹgbẹ́ tí ń bèrè tó lọ́wọ́ ìrìn àyè yóò sọ̀rọ̀ pẹ̀lú akọ̀rọ̀ àgbà pé ìbẹ̀ tó ń lọ́wọ́ wá Jadi akan jadi satu yang di ain Allah. Dapat itu juga kan dia ain Allah. Ini belum bawa Allah itu sama. Sini nah kawan saya itu sesuatu yang ini kita mana ni? Saya sama dia ada beli ini. Selamat. Jadi sesuatu yang ini. Kalau ini sesuatu yang bawa òun náà bá lórí fún náà. À à lórí àmà kò sí ìwé ní wọ́n tó ní àlá ojú fún àwọn ọlọ́run. Ọlọ́run ti àwọn ọ̀ṣọ́. Ọba sọ̀rọ̀ àbí ní àwọn ìyẹn bá fà á kò sọ̀rọ̀ àyà náà mọ̀. Ọlọ́run sọ̀rọ̀ àyà sọ̀rọ̀ ọlọ́run àti ìgbéyàwó. Thank you.